gbé òsì sùúrù bàbá wa àṣegbé òsì sùúrù bàbá wa owó ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ ohun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ sọkú dáláyé sọkú dáláyé sọkú dáláyé sọkúdà láyé. àwífúnni kótó lọ́rin ìyá àgbàjàkájì ọmọdé búroko. Hey! kì í pẹ̀tà lójúran àìgbọ́ wòrowòro ajálájà nítorí ẹnìkan gbọ́dọ̀ gbóhùn dùgbẹ̀dùgbẹ̀ lájà kì í ṣe lórí ní tó mi sọ o. tí máa sọ fún yín lórí fóònù nǹkan. èèyàn nǹkan gbàgbé ìrìn lórí mi. ẹ fara balẹ̀. dúró dúró dúró dúró dúró tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù tẹbúrọ́kù dúró. orí fọ́ mi orí fọ́ mi fara balẹ̀ orí fọ́ mi orí fọ́ mi farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀. orí fọ́ mi yá orí fọ́ mi orí fọ́ mi orí fọ́ mi. dúró sá ní sùúrù ní sùúrù farabalẹ̀ ah. Ah. Ah. farabalẹ̀ farabalẹ̀. farabalẹ̀ farabalẹ̀. mo rí nǹkan mo rí nǹkan. kí lè rí. mo rí orí tí mo rí orí. kí lè rí. ráì oya oya sanasoko, sanasoko, sáná sọ́kọ̀ sáná sọ́kọ̀ nso. ara mi ti balẹ̀. ntí mo rí orí nǹkan ńlá ni mo rí àárín yìí ojú ẹ̀rù jẹ̀jẹ̀ ni nso ojú ẹ̀rù jẹ̀jẹ̀ láàárín bẹ́ẹ̀ ni. ojú ẹ̀rù jẹ̀jẹ̀. lẹ́rù. má jẹ́ kó bá ọ lẹ́rù púpọ̀ nítorí ó ti ṣẹlẹ̀ ní ìsinyìí ó ti tójọ́ mẹ́ta ọ̀nà ṣẹlẹ̀ tó rí wọn ó ti jìn púpọ̀ alágbára kan bẹ ó lágbára púpọ̀ oògùn burúkú sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ti pinnu fáwọn ìdílé rẹ̀ pé tóun bá kú ibikíbi tí wọ́n bá ti bọ́ kú òun òró ni kí wọ́n ó sìnkú òun síbẹ̀ ibi tí mò ń sọ fún ọ yìí sáàrin ìlú ó tó máìlì márùn-ún sí mẹ́fà káwọn aráalé rẹ̀ ó tó mọ̀ pé bẹ́ẹ̀ ló kú sí ó tójọ́ kẹfà ibẹ̀ ni wọ́n sì kú rẹ̀ sí lóòrò àtìgbà náà làwọn àlùjọ̀nú ẹ̀mí burúkú ni wọ́n ti ń pàráàrò láàrin ibẹ̀ ohun tí wọn ò kú mọ́. lóòótọ́. bẹ́ẹ̀ ni débi wípé ẹni tí ọba wẹjú bá a ṣe ń lọ ohun tá a rí i tí mo ní kọ́kọ́ ò dúró òun ẹlòmíì ò ní mọ̀ pé nǹkan kan wà níbẹ̀ tí ó kọjá lọ jàǹbá ńlá burúkú ní òṣèlè ńbẹ ọkọ̀ ó tàkìtì tẹ́ ẹ̀ mẹ́fà. kí ló dé. àwọn ẹ̀mí àìríhun ìkànnì wọn gbà wájú ọkọ̀ ẹ rí ibi ẹni ẹ sì kú rẹ̀ sí lóòrùn ẹ rí ẹni wẹjúlẹ̀ rú bà ẹ rí ogún ọkọ̀ tó bá débẹ̀ ohun tí ò bá rí nǹkan tí ń bẹ ń wájú tí wọ́n bá sáré kọjá bẹ̀ òkú lẹ́lẹ́jà ta wọ́n gbókun wọn lọ lé ní ọkọ̀ ó tàkìtù tẹ́ mẹ́fà. àwọn ẹ̀mí ẹ̀ rí wà ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin dẹ̀ mọ̀ wọ́n. n ò ṣe ní mọ̀ ẹni ọba lójú inú ni ó rí léèyàn ọba lójú inú tó bá kọjá ń bẹ̀ wọn ìgbà tí nǹkan òun ń bẹ lójú ọ̀nà láàrin tí mo ní kọ́kọ́ dúró ẹnikẹ́ni tí ọba rí yan bọ́kọ̀ bá ṣèṣì kọjá ń bẹ̀ ìdààmú ńlá ni òkú lẹ́lẹ́jà ta gbogbo wọn òkú ni wọ́n rìn wọ́n lọ lé. eminimu ni akiri biti ufomi ufomi ni akiri bi uye ki da seri afu amo ni ola eni to nje aki mu alaja ki apa e nje o mo bi to wa yi fẹ́ kúrò níbí gẹ́gẹ́ bí ohun tó wà ní ọmọ ẹ tí o bá fẹ́ kúrò níbí ó ní ẹni tó máa rí ó sì ní ohun tó yẹ kó kó mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ nítorí bàbá ńlá bàbá ẹ̀ súnmọ́ bí. the west one. The west, the west, the west one. tí o bá dé ọ̀dọ̀ ẹ̀ kò fún un. mẹ́jọ ló wà níbí mẹ́sàn ló yẹ kó jẹ́ ètò kùdà. a jẹ́ wípé o ṣetán láti wọ̀ bí ó yá má lọ. kɔgɔfalulɛ sɔkudalaye sɔkudalaye sɔkudalaye sɔkudalaye. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ bí mo ṣe wà ní mo ní di forty two thousand látọ̀wé. inú mi dé máa dùn tó bá fún mi. forty two thousand. forty two thousand. ó dẹ̀ rò pé ọ̀dọ̀ mi ló ń bọ̀. mo ní sọ̀rọ̀ bọ́dọ̀ mi ló ń bọ̀. Ah, ah. mi mo béèrè ní èmi ìdẹ̀rù pé yẹn fàjà mo ní pé sọ̀rọ̀ pé ọ̀dọ̀ mi ló ń bọ̀. ọdún mi wá of course. ló wá forty two thousand wá sọ́dọ̀ mi. Ah, ìkànnì èèyàn burúkú ni ẹ ní wọ̀ last month ni mo yìí sọ fún ẹ wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ tí mo tún dààmú pé bí a kì í lè padà síbẹ̀ ìgbà tán lè kí gbogbo wa máa lọ kò sáǹfààní mọ́ láti padà síbẹ̀ mo tún sọ fún ẹ wípé ibi tí pẹ̀lú mi tún ní pé kí n lọ mò ń bọ̀ láti ibẹ̀ náà gbogbo bí mo ṣe ń bọ̀ láti ibẹ̀ owó tí mo fi wọ mọ́tò lọ mo fi ẹsẹ̀ rẹ̀ padà ní mo jẹ́ kó o mọ gbogbo yẹn jọba bínú bo ni mo ti fẹ́ rí forty two thousand ṣé mo rọ owó nù lé ni. ok mo ti gbọ́ gbọ́ngàn tó sọ ó kàn wá very important láti rí owó yẹn tó o bá lè bá mi wá forty two thousand jọ torí ọlọ́run bó jẹ́ twenty thousand mi mind jọ torí ọlọ́run. dàpọ̀ dàpọ̀ kúndé lóhùn mi fẹ́ ro bá ṣe bẹ̀rẹ̀ o tí bá lóògùn ni màá ṣépè fún ẹ ah, ah. màá sọ fún ẹ pé o lè má rí twenty thousand kájọ mọ́. wáyé ní mi lára ó yọ̀ mí ní nàá tó o bá yọ̀ mí mo ní mo ní forty two oríkì wá twenty mo rí kí wá twenty kí n máa fi twenty ṣe mo mo fẹ́ rí gbogbo àwọn tí àtún nǹkan tó ń wò yìí wọ́n máa padà wá kó ní next week wọ́n máa wá kó wọ́n máa ta ni. mà ṣe o ìgbà má tẹ̀ tí wàá wá sọ́dọ̀ ẹ̀ rárá rárá ká pé túndé tí mo dá dúró nígbà tó ń lọ káwọ́ dúró dè mí ni tó gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ irú forty two thousand tí mo wá kiri mi ò rò pé ó yẹ kí n ní problem pẹ̀lú ẹ̀ náà. túndé ẹ̀ wò ló wá káàkiri túndé ẹ̀ wò ló dá dúró tí ó tó. túndé akínfọlárìn ni Túndé Akínfọlárìn. bẹ́ẹ̀ni. Dàpọ̀ o ti ní problem gan o ti ní problem gan o ti rẹ̀ ẹ́ ní o Túndé Akínfọlárìn Túndé Akínfọlárìn ló ló dádúró nu mọ́tò ibo ló ti fẹ́ rọra mọ́tò. àwọn bó ṣe ń sọ̀rọ̀ Túndé àti báwo ló ti rí Túndé gbẹ̀yìn Túndé ti ní mọ́tò. Túndé Akínfọlárìn. Dàpọ̀ Túndé pé mẹ́wàá o Túndé pọ́ńdírẹ́dì o Túndé pọ̀ o Túndé owó kò ní ràn wá o kò jẹ́ túndé di sìn wá o mi mọ túndé tó ń sọ o. túndé kan náà túndé ọ̀rẹ́ wa. ó wá dúró kí ló ń sọ yìí túndé akínfọlárin ṣe máa lówó. Ah! níbo ló ti fẹ́ rí. sọmọ tó ṣẹlẹ̀ sá àtìgbà tí wọ́n ti fojú kan báyìí ni mo ti ń wá kọ́ńtàtì àti gbogbo àdírẹ́sì ilé ẹ̀bí ṣe máa rí gbogbo wàhálà mi pátápátá mi ò fojú kan mi ò dẹ̀ mọ́lé tó ń gbé nínú gbogbo ìwádìí mi ni mo ti gbọ́ pé owó ti ní burúkú owó lásìkò táwa yìí. are you serious? ah ṣé mo lè pa mo ṣé mo lè tàn yín ni. Túndé Akínfọlárin Túndé dọ̀ọ̀dọ̀ Túndé mùmù. ó yẹ mí náà lẹ́nu ọ̀rẹ́ nǹkan tó bá èmi lásìkò tá a wáyé bí mo ṣe máa rí forty two thousand sórí títí ẹ̀ ló ti níyẹn o mo mọ̀ yí pé ọlọ́run ò gbàgbé ẹnì kankan ìyẹn dá mi lójú pé ilé ayé yìí èmi náà máa wà òkè forty two thousand yẹn o jẹ mí lógún o jẹ mí lógún o. Túndé Túndé ti ní owó. ọ̀ o ti tọ́wọ́ rè báyìí kí ni mo gbé wá kí ló ń rán. Túndé o ti lówó. personally, personally. come legally, legally. That part's down, let's do legally, legally. What do you like? kọ́lá. Túnde. Fọlá kọ́lá. Fọlá. Bébì, ọlọ́wọ́ important ṣe tó bẹ́yìn tó fi àbádọ́ mi sókè. Ó ṣàrí pé mo rálejò. Àlejò. Um, oh, Bébì, just take it easy, okay? Come on. Mo fún ẹ three minutes, ṣùtúgbọ́n kò bá mi lókè. Oh, okay, I'm sorry, I'm sorry. ọ fọlá gbójú ń bẹ jàre kọmọ hmm? wọn. gbójú mẹ. gbójú. ọ̀gá o Túndé Túndé. ọlá fọlá. mi ò máa mọ ṣé mi ò máa mọ ṣé máa sọ pé ṣé máa pè é pé Túndé mò ń mú rè ni. Ah, ọ̀rẹ́ sọ pé Túndé dáńdọ̀. Túndé dáńdọ̀ báwo lè ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà ó mọ bá ṣe jọ bẹ̀rẹ̀ ńgbà yẹn tá a máa ń jó oúnjẹ mọ́ mi jẹ. nísàlẹ̀ hmm. <laughs> ìbúté èrò. mo rántí ìbàṣẹjọ bẹ̀rẹ̀ mo dẹ̀ rántí gbogbo ipa tó kó ní ayé mi bá ṣe ń dàgbà mọ́ òun ṣe ní tí mo lè identify kò sí nǹkan tí mo ṣe tó dàbí ẹ̀ lára mo kàn sọ ní mo kàn rí nǹkan bíi ẹ̀mí àìrígun ó bèèrè lọ́wọ́ mi pé ṣé o máa lówó ó dẹ̀ pé mẹ́ẹ̀ẹ́ni kí ló ń bá mi sọ yìí ṣé máa lówó ṣé bí mo ṣe wà yìí mi fẹ́ lówó ni mo ní yes i want to make money i want to make dollars pounds euros ah, ó dẹ̀ sọ fún mi pé máa ṣe àwọn nǹkan and. I will stay away from women for 60 days. Though Peluju. But I was like, wow. But what do you think? Moshe. And after we passed through difficult times here, though. Two months after. Mo bẹ̀rẹ̀ sí ìrògùn tó ṣẹlẹ̀ yìí. Ṣòro pé iṣẹ́ alone. Iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run. Ẹ̀bẹ̀ àìrí ó sáfù obìnrin for sixty days. sixty days. is that all. kí ló máa jẹ. mo mí pé ẹ̀mí àìrí mi pé kò síra fún sixty days kó má bá obìnrin lájọṣepọ̀ mo ní is that all. ó fọlá kí ló máa jẹ ṣé wàá pé three minutes ló wáyé fún mi and she is missing me already. Taking kí journey. lọ join yín. ọmọ àtẹ̀sí ẹ̀sìn fọlá fọlá bọ̀. àwọn wo ló ń jẹ́ àbọ̀kọ mi ah kí ló dé ojú dé ìró látẹ̀kùn ẹ̀ wọlé kí nìkan tó ṣẹlẹ̀. kò sí wàhálà màá màá bá yín sùn. ah kò sí nǹkan kan ah ó ti yẹ ká ẹ wọlé látẹ̀kùn ah, mo ti ṣe oúnjẹ yín tán kẹ́ wàá lọ jẹun. ah ẹ wo màá wálé màá wá jẹ. ẹ dẹ̀ rò pé kò sí nǹkan kan. kò sí kò dà màmá retí yín ká ẹ kú òun òjò tútù ìpọ. ẹ bá mi nù lé o pẹ̀lú bójú òṣèrò ẹ̀dẹ̀ wa lọ dá jókòó sínú mọ́tò. tí n bá kúkú wọnú òjò tójò bá pa mí gan ṣé kò fẹ́ẹ́ sàn fún gbèsè ayé mi àbí kí láǹfààní inú inú létà wà tójò pa wá tí ò sí yàtọ̀ nù gbèsè ayé yẹn o ní dààmú kankan tó lè fún mi tó bá wà lọ́kàn rẹ láti bí léèrè ni kò sọ. ṣé bí lóòótọ́ ni pé àwọn ẹ̀mí àìrí yẹn wọ́n wà lóòótọ́ lóòótọ́ pàápàá jùlọ tẹ sọ wípé wọ́n wà bíi máìlì mẹ́fà sí ibi tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀sán tó ti ṣẹlẹ̀ yẹn ṣé pé lóòótọ́ ni wípé wọ́n máa ń ṣe oore fún tó jẹ́ pé wọ́n kàn mọ́ mọ̀ ṣoore fún yàn tí wọ́n ò dẹ̀ ní wú ẹ̀yìn rárá ṣé lóòótọ́ ni. ọlọ́run ò ní jẹ́ òkú kankan nínú méjèèjì wọ́n máa ṣoore fún yàn tí wọ́n ó dá yàn lọ́lá tí wọ́n ó fi gbogbo ohun tí èèyàn fẹ́ tí wọ́n ó fi tẹ́ lọ́rùn tólúwa rẹ̀ ó sì máa gbádùn lọ́yẹ̀ mẹ́rin. lóòótọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí wọ́n ṣe wúlò lójú ọwọ́ tó bẹ́ẹ̀ náà ni á bàjẹ́ lẹ́yìn ọwọ́ tó ọlọ́run ò ní jẹ́ kó rí bàjẹ́ èèyàn wọ wọn bí èèyàn bá bímọ márùn tó ń tàn wò bá sí láyé mọ́ mẹ́rin ni ó ṣòfò dànù lẹ̀ bójú ọmọ kan so lè yan bí òun yóò jìyà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àti márààrún àbí yékiyé ọmọ téèyàn ó bá láyé òun yóò jìyà rẹ̀. ìyẹn pé oore ń ṣe fún yàn oore ìgbà téèyàn bá wà láyé nìkan náà ṣe fún yàn arọmọdọ́mọ èèyàn ló máa jìyẹ ẹ kí wàá lórí tó fi ń ṣoore ìgbà tó mọ ipá àwọn àtúgbà nǹkan padà. Olódùmarè nǹkan ní ṣoore tí kì í béèrè fún èyí ti ṣe ìwọ ọmọ yìí kí ni ṣe ọ tí o fẹ́ yọ̀ dájú ni o fẹ́ sóògùn wo. èmi ò ṣògo wo èmi ò ṣògo wo as a matter of fact mo mọ̀ kí babaláwo ni bàbá mi dè ní tó ni all this while màá ti wá báyìí náà màá ti rí pé kẹ́ ṣe mi aṣááráwọ èèyàn náà tó jẹ́ pé ọ̀rẹ́ mi ni wọ́n ṣé bí mo ṣe wà tẹ́lẹ̀ ni mo ṣe wà ẹni ṣé mọ́tò tó yẹ kí n máa rù káàkiri lélẹ̀ nǹkan tẹ̀ ń wọ́ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni mo ṣe ń pè é lórí aago kó má dẹ̀ pé pé kó má lọ jẹ́ pé bí ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ náà lórí ọ̀rọ̀ olúwa ẹ̀ ni àwọn ẹgbẹ́ èèyàn ṣe nǹkan tí ò da mi ò bá wọn ṣe ni mi ò bá wọn ṣe ni. ìwọ ọmọ tí mo bí nu. ṣé kí wọ́n bẹ̀ mí mi lẹ̀ fún ọ ni kò fi mí sóògùn owó ń fọlọ́wọ́ báwo. ó mà ṣe ẹni ọ̀rẹ́ mi tí mo sọ fún ọ pé wọ́n mú ọ lọ sọ́dọ̀ rẹ̀ ó ti ní kí n máa mú ọ bọ̀ wá sọ́dọ̀ ohun gbogbo tá a bá fẹ́ a sọ fẹ́ gbẹ̀mí mi ni owó ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ ohun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ sọkú dáláyé sọkú dáláyé sọkú dáláyé sọkú dáláyé àrífúnni kótólárì ìran àgbàjàkadì ọmọdé búroko bójú ẹ̀yìn òjọ́kọlù nígbèrè ń gbani omi ayé lẹ ń tan yóò omi ayé lẹ ń fojú bọ́ ògbólò gbàjẹ́ àmà fìyẹ́bọ̀ ọmọ ẹ̀ bana pípọ́n lójú wọn àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń tó pẹ́ má ṣe é lóògùn má má rí o. Yeah. ebi pa wàá jẹ tí wàá jẹ ìwọ máa jẹ ó yá jẹ ó yá jẹ ó yá jẹ ó yá jẹ ó yá jẹ ó yá jẹ. olórin kìí. ebi ń pààyà bí. bẹ́ẹ̀ni. o lè jẹ oúnjẹ tí wọ́n gbé fún ẹ. bẹ́ẹ̀ àbọ̀ mọ̀ wípé o kì í ṣènìyàn o ti di òkú. ohun tí wọ́n bá dẹ̀ gbé dé orí ilẹ̀ yìí tí ò báyìí ti pé ọjọ́ mọ́kànlélógójì aláǹfààní láti dá yìí òun ló fún ọ láǹfààní láti jókòó síwájú mi láti máa bá mi sọ̀rọ̀. ìjẹ́ ìwọ tiẹ̀ mọ ohun tó gbé ẹ débi. ju kó o rántí. wàá máa rántí díẹ̀ díẹ̀. ilẹ̀ yìí ló ń pè ní ilẹ̀ sọ̀kúdàyè. òkú tó bá dẹ̀ ti láǹfààní láti dá àyè a máa darapọ̀ mọ́ àwọn ẹ̀mí àìrí tí ń gbé níbi. ṣé o ti ṣetán láti darapọ̀ mọ́ wa pátápátá láti àkókò yìí? àbòṣìfẹ́ láǹfààní láti fara mọ́ àwọn èèyàn fúngbà díẹ̀. bẹ́ẹ̀ni mo fẹ́ fara mọ́ àwọn èèyàn fúngbà díẹ̀. orí yọ tó bá jẹ́ pé o jẹ oúnjẹ tí wọ́n gbé fún ẹyẹ ni o lè láǹfààní láti lọ síbi kankan mọ́ ibi báyìí ló bá máa gbé pẹ̀lú àwa ẹ̀mí àìrí. irú àǹfààní yìí ó wọ́pọ̀ fún òkú tó ti dà í lórí ilẹ̀ sọ̀kú dà í tá a wà yìí láti padà sọ́dọ̀ àwọn èèyàn. àmọ́ bí kì í bá ṣe ti báṣepọ̀ tó wà láàrin babalá bàbá àti ọ̀rọ̀ yìí náà. ìdí nìyẹn tá a máa fi fún ọ láǹfààní láti padà lọ sọ́dọ̀ àwọn ènìyàn díẹ̀ díẹ̀ ni ìrántí nǹkan tó ṣe é máa fi farahàn ẹ̀ àmọ́ tí wàá lágbára báyìí láti ṣe láti dé ibikíbi láti ṣe nǹkan tó bá wọ̀n nígbà tó bá wọ̀n àmọ́ o ò lágbára láti gbẹ̀mí ẹnikẹ́ni àfi tá a bá mọ̀ sí ohun tí mo lè ṣe fún ọ nìyẹn àǹfààní láti rí àwọn ìtìẹ fúngbà díẹ̀. wòwèrè ìjẹ ìjẹ o parakùn ọba àrìsà olóye parakùn ọba àrìsà ìbà bàbá ìbà yèyé ọkàrí ó sórí rẹ. kẹ́ mọ wọlé bọ̀ hmm. eh, eh, ẹ mọ gbàgbé pé ẹ fẹsẹ̀ òsì nǹkẹ́ tó wọlé. bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ẹ ti ń ṣe ní irun eh, ó yàtọ̀ sí tọ̀dọ̀ wa ìdẹ́lẹ̀ ọ bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ ọ fọ̀ṣẹ̀ rẹ̀ láàrin yìí o bá a ti ń ṣe ń lé wa ìwọ bòmí bọ́ bọ́ bọ́ bọ́ bọ́. fádóore. àwọn oúnjẹ. ṣé mo lè bọ́mọ rẹ sọ̀rọ̀. ayé ti ṣe ọmọ rẹ etí inú lè jò ó lò ayéré pátíkò là á fi gbóhùn ẹja nù mí mo rí ọ níwọ̀n kí n tó wá bá o oníṣègùn ni mi babaláwo ni ọ ọ̀rẹ́ mi ni ọ ọ̀rọ̀ tó bá sì dùn ìjímèrè alákùnrin ní fi bí ìdí nù tí mo fi wá bá ọ ojú mi mo gbé wá fún ọmọ tí kábọ̀. arákùnrin ipò tẹ́ ẹ kọ́ wà kọ́ lélẹ́yìí ìwọ̀nba bó o ṣe ń rí jẹ tó ń rí mu tó ń rí ná tó ń rí lò ọlá àwọn nǹkan tó o ti jẹ sára nígbà tó wà ní kékeré ni o láìpẹ́ láì jìnà gbogbo ó dojúrú o. ìwọ ló fà á torí ẹnìkan ń bẹ tó yẹ kó o ṣe lóore tó o fojú tẹ́ńbẹ́lẹ́ tó o ṣe lóore ìran ràn létí. lọ tó wà lókè kó bá mi dábọ̀ wọ̀ mí òtútù mú. èmi lè ranjú mọ́ orí bàbá ẹ bàjẹ́ ó dẹjọ́ ọ̀rẹ́ tá a ní kó fa lómi kọ́ọ̀pù kan ká pé gbogbo odò ògùn lé lọ́wọ́ <laughs> ìwọ máa wọlé tí àwọn aréyàn fún àlàtọ̀ lónìí ṣe. Ah! <laughs> ààrẹ tí ó fún aláṣọ lónìí tí ẹ. gbàǹjọ́ <laughs> ẹ gbàǹjọ́ <laughs> eh, gbàǹjọ́ gbàǹjọ́ gbàǹjọ́ gbàǹjọ́. fọlá fọlá èyí ti ṣe èyí ṣe ẹ̀wẹ̀ ha wo bí ọ̀rẹ́ mi orí ọmọ bùsùn èèyàn ní kó o bomi tí ó kẹ́kùn wọ́ wá kó o gba odindin odò làkàyè rẹ ò sì sọ fún ọ lásìkò náà pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kó o gbójútu bẹ̀rù kí a ní í ṣe ọ rí wò bàbá wèrè lásán ni mo pè mí ò mọ̀ kó serious ẹ jọ kí ni nǹkan tí mo lè ṣe mi ò mọ̀ kó mí nìkan tó sọ mi ò mọ̀ dáàdì. Ah, kò yí ọ ni ìwọ mọ̀ pé gbogbo orin tá a bá ṣe kọ́ ní fi gbé ni gbogbo èèyàn tí ẹ̀ bá sì ṣe fún nǹkan ní fi mọ̀ èèyàn ló ṣeré fún abarapá tọ́jẹ́ pé lára ẹni tí ọba dá pé léèyàn ti gbà kò síbi téèyàn ò lè ti gba oore téèyàn bá sàn. Ah, wo ọ̀rẹ́ mi igi ti fòdádó wọ́n ti na gidùgbò odò wa yìí àti tàtẹ̀gùn gorí odò ló kù èwo ni ṣíṣe wa yìí. awo a gbọ́dọ̀ purọ́ fúnra wa èmi ò lérò pé ṣíṣe kan wà. bàbá kí ni túmọ̀ eléyìí kò lójútùú báwo. ọ̀rẹ́ mi nísìnyí níwọ̀n òun níwọ̀n òun èyí ṣe kí ni à ń ṣe ọ rí wọ́n fẹ́ gbẹ̀mí mi ní ọmọ kan aṣọ tí mo bí rè sọ fẹ́ kí n tàtẹ́gùn èṣù mo fẹ́ kí n fàjà gan èṣù sí lọ́rùn wo ló ṣòdo sí ṣáàwò. awo ohun tó bá kò lóge àfọ̀nkọ̀rọ̀ tó bá ya níbù àrùn wò awo sì gbọ́dọ̀ tó jú ọ̀gbẹ̀rẹ̀ dáfánù hmm, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó láàrin èmi àti yẹ ọ̀pọ̀ ìwé mistake wọ́n rẹ̀ láyé mi o. ẹ jẹ́ kó wọn máa lọ ká sọ̀rọ̀. bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ orí fóònù ni n ó pè é lórí fóònù bó bá ti jẹ́ n ó ṣàlàyé fún ọ fọkàn ara rẹ balẹ̀. sáfíìsì náà. òun fi ti sáfíìsì sílẹ̀ n ó pè ọ́ n ó pè máa ń ru ẹrù ẹlẹ́rù tẹ máa ń fa tiyín dání. ẹrù ẹlẹ́rù mi bá o fine girl eléyìí ó black black black over black jẹ́ ká gbé ká máa gbé lọ ká gbé lọ sílé ìtura ká lọ bá a ṣeré ọwọ́ tó wọ black black ó gbé epo pa ṣá black black. ni n ó ṣe mú mi bóre bá dìbì ìpàdé dọ́rùn o ire ni n ṣe mo ní bóre bá dìbì ìpàdé dọ́rùn o dúdúdúdú dúdú padà sẹ́yìn díẹ̀. tọ́ ọ dábàá òun ọ dábàá òun. mbọ sani sùúrù ń tiẹ ní sùúrù tiẹ. ìyá mi kí ló fẹ́ kí ló fẹ́.

ìyàwó. ẹ lálẹ́ mi. wo ti lálejò inú ọkọ ọgbọ́ ń sùn lọ tí yóò bá fi jí ní tí yóò jẹ jẹ kó bá ń lẹ. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣeun bàbá ọkọ mi ẹ káàbọ̀ àlejò àlejò irú àlejò kò rè irú àlejò wò rè mo pé ooo. àjòrò òun lè ọlọ́màjà àgbàlejò ọ̀ràn o. Ah. Eh? Ah. ó dà. ohun ọwọ́ mi ò tó má fi kọ́ gọ̀fà lulẹ̀ sọkú dáláyé sọkú dáláyé sọkú dáláyé sọkú dáláyé àìfúnni kúndínlárin ìyá gbàjàkadì ọmọdé búroko bójú ẹ̀yìn òjọ́kọ́ lóníkéré ń pa ni omi ayé lẹ́hún tán yóò omi ayé lẹ́hún fojú bọ́ ògbólógbàjẹ́ àmà fìyẹ́bọ̀ ọmọ ẹ̀ gbaná pípọ́n lójú inú àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń tọ́ pẹ́ má ṣe é lóògùn má má rí o. Yeah. àṣegbé ó sí sùúrù bàbá ìwà àṣegbé ó sí sùúrù bàbá ìwà ohun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ ohun ọwọ́ mi ò tó ǹjẹ́ kù ní ilé o kí n lọ gbé sí wa. Mm-hmm. <coughs> máa jẹun máa jẹun rẹ jẹun dáadáa. sọdọgba gbogbo ń tó bá fẹ́ láàrin ibi tó wà yìí pátápátá ni wọ́n fún ọ. máa jẹun. mo fẹ́ dìbò. ọ lọ gbòòrò. sọkúdà láyé sọkúdà láyé sọkúdà láyé sọkúdà láyé òṣìkàṣe bí tán ó tẹsẹ̀ mọ́rin àwòdì òkè kò kú mọ́ paralẹ̀ ń wo òun wẹ́. èmi kò tí ì sọ tí ó dùn ah, ẹni tá a mọ̀ rè bóyá eégún ni bóyá orò ni ẹ̀yin ẹ̀ wo bó ṣe rí tẹ wá ní kí bàbá ọkọ mi máa gbé jáde lọ ah, èmi ò rí irú tí yín rí mi irú ojú olú ojú àná òṣì tó fẹ́ gbà yín mi ò rí irú tí yín rí. ẹ ṣeun ẹ ṣeun kò yé mi o mi ì mọ ibi tí mo fẹ́ gbé wọ mi ì mọ bí tí mo fẹ́ gbé lọ kò yé mi o ẹ ṣe máa ní pé kí n máa gbé lọ sí gbòòrò gbé lọ sí gbòòrò torí kíni. náà bá ti ń ṣe bí obìnrin tó jẹ́ pé àṣírí ẹ̀kan ni ẹni láàrin oṣù ṣé wọn náà ọkùnrin yóò tún máa ṣe bákan bákan ni. ibì kan kọ́ la jọ lọ tí wọ́n ní ó yẹ kó o ṣe yẹn kan lóore tó o ráǹfààní láti ṣẹni náà lóore ẹ̀tún wa ni kó o gbé èèyàn lọ ibì kan tó o mọ̀ tí ó ti rẹ̀ bọ̀ tó o níbẹ̀ kọ́ tó fẹ́ báyé mi jẹ́ ni o fẹ́ ọ́ pa mí láìkú ọjọ́ ni wọ́n á mọ̀rú ọmọ tó jẹ́ lónìí ọgbọ́n wo mi dáadáa n ò ṣe èèyàn gidi mo dájú díẹ̀ o n ò da rárá ọgbọ́n bọ́ ọ bá ṣe pera rẹ bẹ́ẹ̀ ni n ó ṣe pè ọ́ torí pé mi ni mo bí ọ ni mo ṣe ń ṣe gbogbo ohun tí mò ń ṣe yìí àmọ́ bóyá orí ẹ̀dá mi ló yìí èmi kọ́ lẹ kẹsẹ̀ rẹ bọ́ sọ̀rọ̀ lọ bó bá wọn ò gbé bó wọn ò wọn gbé. ọrùn rẹ lọ fún wa. bàbá ọkọ tó bá jẹ́ nǹkan tí wọ́n fẹ́ nìyẹn a jẹ́ pé wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ ẹ̀yin náà gbé jáde lọ sínú ìgboro gbé jáde lọ kẹ̀tẹ̀ wọn lọ́rùn ọlọ́run wá sí ìbá sí ìbò ṣẹ́gbọ́n. lodge wọn síbi for three days. okay um, our room is standing for now And ní standard room And then the comfort suite so um, standard one yẹn twenty five thousand naira and the comfort is seventeen thousand naira. twenty five seventeen. bẹ́ẹ̀ni. manager you go. mo fẹ́ rí manager ìjọ. ẹ wọn around for now èmi náà ni mo máa tẹ́ ẹ sẹ́yìn since tẹ́ pé mi nìkan náà mo wà ń bèbà ẹ̀. ẹ ò understand mi ò sọ pé ò ṣiṣẹ́ yín bí iṣẹ́ kí lẹ ṣe pọ́wà náà ṣerú iṣẹ́ báyìí rí ó ní limit. Oh, ok eh, ọ̀fọ̀ àwọn ni bẹ́ẹ̀. good afternoon sir. ẹ eh, ẹ um, good afternoon sir please ẹ jọ ó ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ bá yín sọ gẹ́gẹ́ bí ọkùnrin sọkùnrin. ok sir. ẹ̀rí ìgbà kan wà tí mo wà ókè gan-an táyé mi dà gan-an dáadáa tó bá jẹ́ gbà yẹn ni mi ò ní sọ̀rọ̀ tó yìí àmọ́ gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé lágbára ọlọ́ a máa yọrí sí èrè. àmín. lílọ bíbọ̀ yín kò ní bí aráyé nínú. àmín. ẹ jọ kókó ọ̀rọ̀ mi gangan ni pé mo ní ìdírò nǹkan mo fẹ́ lọ́ọ̀dì nǹkan síbẹ̀ mi ì lówó mi ò ní ojúlówó ojúṣàánú kódà mi ò má ẹ̀ tẹ́ bá síkírítì fún àbíbi táwọn guys máa ń sùn tó ṣiṣẹ́ tán ẹwọ mìíràn tí wá sí bèrè mo ti lọ́ọ̀gì sí bèrè ọ̀tọ̀ òtẹ́ yẹn ò ìwọ̀n tó yìí gbà ẹ̀ àbíkẹ́ bá mi gẹ́ẹ̀tì room tí ju bí abí two two thousand naira lọ. sir this is a standard hotel kò síbi tẹ́ fẹ́ gẹ̀ẹ́tì room two thousand. tó kẹ́ o sọ fún wọn ni. mo jẹ́ láti explain fún wọn wọ́n dẹ̀ insist pé manager làwọn fẹ́ rí. o tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ lẹ́yìn tó tó lọ ẹ wò ó tó. manager. Ha. ó dàbí pé mo ó ti kú. fún ó ti kú ti bẹ̀rẹ̀ wé mi ò sí nílé fún gbogbo nǹkan báyìí o ti gbọ́ wípé mo busy o ti gbọ́ má kọjá sẹ́nu iṣẹ́ ẹ̀. ìyá àdèmàpá yín sọ ọ̀rẹ́ ẹ̀ tẹ̀ ń dáyọ̀ lò. wọ́n ló mọ̀. bí mi náà ṣe ń bá wọn sọ̀rọ̀ látàárọ̀ tó ń dáhùn nìyẹn. kí n ti máa ti ti yín. Ah. ẹ jọ tó lọ lọ ẹ jọ mo fọlọ ọmọ yìí. mo ti sọ fún yín. manager ẹ jọ. ẹ jọ sà ẹ tó tó bá ṣetán kó bá rí mi ní ọ́fíìsì. ok sir. manager. ẹ wo kú ẹ bá wo wọn jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe sọ̀rọ̀ yìí mo ti sọ fún yín pé the least room tá níbi ìbáwọ̀ ní seventeen thousand naira tẹ́ ẹ bá dẹ̀ sì lè ṣe yẹn ẹ lè máa lọ tàbí tẹ́ bá dẹ̀ rẹ́ẹ̀dì kẹjẹ́ kí n gbọ́. ló dẹ̀ lè tó yìí ẹ́ kí ni lórí kásùn kájí lórí kásùn kájí òní ká máa san seventeen thousand naira ká máa san forty two thousand ah mi mọ tí mo fẹ́ ṣe báyìí o mi mi ò mọ kò yé mi o. mo ló gbà lọ ó kọjá lára mi ní reception sorry sorry sir ẹ má bínú sir ẹ jọ̀ọ́ ìgbà tí mo wọlé lẹ́ẹ̀kan èmi àti lédì kan la jọ wọnú ilé tó wà níwájú inú mọ́tò mi ò dẹ̀ rí mọ́ nínú mọ́tò ni mo ṣe ń béèrè pé ṣégeṣe gbogbo yóò jáde. ọ̀gá me i'm sorry o i no understand ngbàtí ngbàtí wetin you dey talk. oh my God. What I'm saying is that I came in with a lady. Oh. And I can't find her again in the car. A lady? Maybe she went out or something. You don't understand me? okay me i no dey see lady o oh. na only man me i dey see na only you i see you you carry lady enter here. no be you open the gate for us. me i no see any lady na na only you i see. you open gate for us and you no see lady in the car. you mean say you go enter me i go dey look dey look dey look inside your car dey look wetin you carry come. i say na only you i see i no see any lady inside your car. but why you shouting. i no dey shout na like that my voice big. na like that your voice yes, big. yes i no dey shout. i don understand. Eh? o ti yẹ sorry oga. Okay. bó ló wá fẹ́ gbà lọ́ba ìtòlú ọlọ́run èmi ò rogun eléyìí o èmi ò rogun eléyìí o tí mò ń sọre o o tí mò ń sọre o ọlọ́run má jẹ́ kéèyàn rà kó bá o mo ní mi ò ṣe o ẹ́ ta ni mo fẹ́ sọ pé mò ń wá. Hello? Ẹ́n? O rí inú ọkọ̀. Ẹ́n fílẹ̀. Ó ti yan tiẹ̀ nu, ó ti bá tiẹ̀ lọ́nu. Mójú kúò ń bẹ̀. Ọ̀kàrí ọ̀kàrí tí mo fẹ́ ọ ṣe náà ló ti ṣeun. Àmọ́ ó ṣe dáadáa fún ọ náà. Ọ̀kàrí ọ̀kàrí. ọ̀rẹ́ mi ẹ lórí ọ̀rọ̀ tá a jọ lọ bá sọ òun ti ní tóun bá dé òun ó jẹ́ kí n mọ̀ láti lè wojútu sọ̀rọ̀ náà kò ní sí nǹkan kan ó ṣoríire ó ṣoríire ọ̀kàrè ọ̀kàrè mọ́kà kú mbẹ́ mọ́kà kú mbẹ́ ojú kú mbẹ́ ọ̀kàrè ọ̀kàrè. fọlákọ ni. òun náà ni. kí ló pọ́ dé. ọmọ rọgọdì tí mo ní mo gbé wálé hmm. ó ti hàn. <laughs> ó ti yé mi ó ti yé mi ó ti yé mi fàdóore ojú mi ti la o tí kì í bá ṣe pójú ti là ni mo tẹ́rì rẹ pọ̀ mo mọ̀ ọ́ dáadáa mo mọ̀ pàjá tó bá ti kọjá lójúbọ ògùn rẹ kò ní lọ mọ́ èyí tó bá sì lọ kò ní farare lọ o <laughs> ti dè mọ́lẹ̀ ṣùgbọ́n ojú ti la, ojú ti la. mẹ́nu kú ònú yìí. ìfàdóore ọkùnrin kàkà kíkì ah. ọjọ́ rí ẹ. Ah, bọ́dà kọ̀wé ti dé ah. ẹ káàbọ̀. sista dúpẹ́ báwo ni nǹkan ẹ pẹ̀lẹ́ ẹ rajà rẹ. ẹ̀wò lálọ́dún tí wàá béèrè yín o wọ́n ní tẹ́ bá ti dé títí next week tẹ́ bá ti ráyè kẹ́ yọjú sáwọn. tí n bá ti dé títí next week n yọjú sáwọn. bẹ́ẹ̀ni. Ah, ṣé mo jẹ́wọ́ lé ni kí ló ṣẹlẹ̀. kò yé mi náà o ìgbà tó dé gan yọjú sí dáàdi náà the same thing tó sọ fún yín náà kó tó bá di next week kó yọjú sáwọn kó tó sọ fún dáàdi náà nìyẹn kò yé mi náà. ok kò sí wàhálà tó bá ti ráyè máa yọjú sí wọn. ok sir. thank you. àṣegbé ó sí sùúrù bàbá wa àṣegbé ó sí sùúrù bàbá wùrà ohun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ ohun ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fálulẹ̀ sọkúdà láyé. báyìí èmi náà ni má bẹ̀rù àmọ́ kinní kan sọ fún mi pé mo mọ̀ ẹ́ rí. bẹ́ẹ̀ ni kinní kan náà ń bẹ́ mi náà sọ̀rọ̀ pé mi ò rí ẹ rí and as a matter of fact mi ò mọ bóyá ojú kòkòrò ló bá mi débẹ̀ torí mi mọ tí mo wá káàkiri tí mo fi pàdé ẹ ẹ mi ò rí irú nǹkan báyìí rí please jọ̀dúró ọlọ́run rọra fi mí lẹ̀ báyìí rọra fi mí lẹ̀ báyìí please please. o ò mọ̀ mi. mi ò mọ̀ ẹ́. Hmm. mo ṣe ń lò lọ́wọ́ àmọ́ bẹ̀rù ẹni tó lè para tó sì lè pẹ̀lú. ah mo rò ó ǹjẹ́ o mọ bí mo ṣe dé bí báyìí. ìkìlọ̀ rèé fún gbogbo ìgbà tí mo máa lò nínú ilé tí mo máa fi parí ìwádìí ẹnikẹ́ni gbọ́dọ̀ mọ̀ pé mo wà lọ o ò gbọ́dọ̀ pe èèyàn kankan ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ pe ẹ̀. jókòó wà lọ́wọ́ orí ọlọ́run. ẹ gbà for the past six hours kí Fọlá máa gbé kọ́ mi kí ló ń ṣẹlẹ̀ sí Fọlá for crying out loud ah, eh, Fọlá pick my call wọ́n gbà mí báyìí. ó jẹ́ ní sùúrù ṣé mo pé tó bá dẹ̀ dálẹ̀ tán ṣé mo kọ́ rùn ni láti blame me for anything ẹni téèyàn bá rí ó tí lè dá lẹ́bi nọ́tàn tí tó bá mọ condition tó wà gangan tó fi ignore kọlẹ̀ because kò possible kankan máa ignore kọlẹ̀ just like that without any reason and èmi wò pé bóyá kò jẹ́ ká ṣe báyìí bóyá kò message ṣùgbọ́n kó possible ìgbà míì èèyàn máa wà ní ní ti jẹ́ pé kò ní lè sọ̀rọ̀ and I think that will be the best option for you now bóyá kò test it. kí message ẹ mm-hmm. lẹ́lẹ̀kẹlò message tí mo sense. I've sent several messages tí reply any one of it. ṣorí ṣọwọ́ gbégbá mi èèyàn kan máa misplace fóònù téèyàn ni mo bó ṣe wò ó jẹ́ ó dẹ̀ lè jẹ́ pé sálẹ̀ ní fóònù yẹn wà ó bóyá ó dẹ̀ ti jí fóònù ẹ̀ ṣùgbọ́n kó possible. ẹ eh, ọlọ́run mo máa jẹ́ kí n dáràn báyìí eh, kí ni mo fẹ́ ṣe. Ah! Eh, níbi tọ́rọ̀ dé yìí bóyá ń ṣe ló máa lọ bá àwọn ọ̀gá ẹ̀ kó fẹ́ láyè wàá sọ fún ọ kó fẹ́ lọ rí fiẹ́nsì eh, àbí hmm. ó ṣàjẹ́ kó fẹ́ láyè that is the main point now. <sighs> sún mi o ah. àbúrò mi yàwó yàwó. sista mi kò funny o like seriously kò funny in any way mi ò like it sọ̀rọ̀ kínní bí ẹ ń bá mi sọ̀rọ̀ ìyàwó ìyàwó mi ò láìkẹ́. fóònù mi ti ríngì pẹ̀lẹ́ ṣọ́kẹ́. ẹ mi torí mo gbọdọ̀ miss call mi bíi tọkọ ẹ̀. kò fọ́ ni o kò fọ́ ni o kò fọ́ ni o sísá mi. fúláwọ̀ dẹ̀ pí kò lẹ́ bóyá kì í ṣe báyìí. gbé ó sí sùúrù bàbá wa àṣegbé ó sí sùúrù bàbá wa owó ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ fà lulẹ̀. àgbàjàkadì ọmọdé búroko bójú ẹ̀yìn òjọ́kọ́lù nígbèrè ń pa omi ayé lẹ́ ń tan omi ayé lẹ́ fojú bọ́.